ti fún ẹ̀rọ ṣe palábẹ́. Máyà, báwo dẹ̀ tó mi wá nà? Dá mi sí báyìí fún mi jàre, wàá máa ṣe sí mi sí mi. ọmọ mi kọ́ mo ti dà sílẹ̀ ìfọ̀n. ẹ máa lẹ̀ agbẹ́lú lẹ́yìn wá ń àárọ̀ ó ga o Rasaq kí ló ń ṣe ń mo ní kí ló ń ṣe ń onípẹ̀. àwọn àwọn àwọn ń fọlẹ̀ èmi náà ń pọnmi. àwọn ń fọlẹ̀ ìwọ ló ń pọn mi ẹ kí ni tí mo gbọ́ yẹn débi tó ń pẹ́ ẹni àbí ti kí ni ní afọlẹ̀ tẹ́kọ̀ ń gbowó tiẹ̀ gbogbo àwọn afọlẹ̀ náà ń gbowó lóye oṣooṣù obìnrin yóò bá ṣe àdéhùn débi pé ọ̀sẹ̀ là ń fún ní owó tiẹ̀ wò wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní ìbáṣe ẹ wá gbà mí lọ́wọ́ ọmọdé ok kitchen tí mo ní kó tún ṣe báwo lè ṣe ṣe sí i mi mi tí ì ṣe tá a bá ti fọlẹ̀ tán ni máa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe. ẹ kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ náà kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ ṣé ibi ló ń pẹ́ ni rosalt. gbàngbàngbàngbàngbàngbàngbà tẹ́yìn náà kì í ya pépà. kì í ya pépà mi kì í fún ẹ lọ́rọ̀ sọ fún mi yẹn o. ọlọ́run ò ní ṣẹ́ lọ́mọ abàràmọ́ olóore jẹ ọlọ́run dẹ̀ ní ṣẹ́ lọ́mọ ẹyẹ tó dàgbọ̀tàn tó fẹ́ fò lọ wo jẹ́ kí n sọ fún ẹ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti ṣe fún ẹ tó ti ju nǹkan tó ń sọ yìí lọ mo fi inú mi rú ẹ fún odidi oṣù mẹ́sàn-án èyí tó jẹ́ pé òkà ṣe ìkẹwàá wàá tún fún ẹ lọ́yàn láìmọye ọdún mo pọ̀n ẹ́ sẹ́yìn mi láìmọye ọdún kí ni kí n tún ṣe fún ẹ. ìgbà mi tẹ máa ṣèrè èdè tí mo máa sọ fún yín pé ẹ̀bà ni mo fẹ́ jẹ tẹ́lẹ̀ fún mi lẹ́bà ìgbà mi ẹ̀ máa rò mọ̀lá mo máa sọ fún yín bó bóyá owó tí mo bá gbà lọ́wọ́ àfọlẹ̀ náà kọ́ ni màá fi ra nǹkan tó bá wù mí jẹ sẹ́nu mi. ṣé ń gbọ́ kàtìkàtì tọ́mọ yìí sọ lẹ́nu ọ̀lẹ ọ̀lẹ dẹ̀rùn ọmọ yìí tó fi ẹ́ sí skul tó sọ́pọ̀ lọ́mọ tó rí dúró rẹ̀ láì nítumọ̀. ẹ má yà fi mí lẹ̀. abẹ́rẹ́ ẹbí ẹbí mi lẹ̀ o màmá ẹbí mi lẹ̀ o. wọ arábìnrin tó ara gidigidi. ẹbí mi lẹ̀ o ẹbí mi lẹ̀ o ẹbí mi lẹ̀ o ẹbí mi lẹ̀ o. ẹ wá gbà mí lọ́rọ̀ pàǹgà náà. Rasaki o. oníkálukú ló rí fáìlì orúkọ ìbòjì rí fáìlì ẹ̀ bó tẹ̀ títọ́ tí mò ń ah, jẹ́ fún mi o. ṣẹ́bìrú. olùyọ̀rọ̀ sẹ́ inú ọ̀nà wa gẹ́gẹ́ bí wàá fẹ́ bí gbà tó jẹ́ pé kíní ilé gbà tó jẹ́ pé kíní láì. kí ni. kó ṣe pé ó fẹ́ gẹrun ni. kó gẹrun mo mú wá fún yín láti bá mi kọ iṣẹ́ ṣẹ́ribẹ́ṣẹ́ wò yìí àmúsílẹ̀wé ó sáńbẹ̀ àtúwà mu àwọn olékè ládùúgbò àmú sí ó tún sáńbẹ̀ ẹ wò ó kó tó wá dípò gbìyànjú máa jáde nulẹ̀ òun nìkan ló máa gùn tó máa lọ máa wà wọ́n lọ́bẹ̀ jẹ́ ó ní mo ṣe rò pápá wá pé kí tiẹ̀ wá mú wá báyìí kẹ́ bá mi kọ́ níṣẹ́ bá báyìí kó mo ṣe bá báyìí. o fẹ́ kọ́ṣẹ́. bẹ́ẹ̀ni. kí lorúkọ ẹ. abdulrasaq lorúkọ ẹ eh, mo ti sọ fún yín ẹ má máa pè mí Rasaki mọ́ mò ń tẹnu mọ́ pé kàyé pè mí Rasaki mọ́ jẹ́ mọ́ pé màjẹ́ káwọn má máa pè mí Rasaki mi ò kì í ṣe Rasaki o o dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ wọ ọ̀rẹ́ ìtì mm. ara ẹ̀ yá. Mm, mo wà òkè. o dẹ̀ ní mental problem. Uh-uh. kò sí ìdí tó ń dùn mí ara mi lè ju tàná lọ. nǹkan tí mò ń sì lè rí yìí. nígbà tí olóòjẹ rasa kí lorúkọ ẹ. tilapia. Uh-uh. tùlápà ni mr t maya because i dey go aya. èmi ló ń gbàṣà fún gbogbo ẹ̀ ti yé mi madam forty thousand ni owó ẹ̀kọ́ṣẹ́ tẹ́ bá san ṣẹ́rí ordinary tàwọn ẹ̀pẹ́ èèyàn gidi tó normal tára ẹ̀yà dáadáa la fẹ́ gbà tí ì ṣe wèrè five thousand four thousand ó pọ̀ ju six thousand mo tẹ́ bá fẹ́ gba dìgbòlugi a máa sanwó dókítọ̀ owó tó bá gé kọ́sítọ́mà jẹ owó tá a máa fi treat kọ́sítọ́mà a máa gba gbogbo ẹ̀ forty thousand orógbó two hundred Obi two hundred atare two hundred. Ah, ah, mo fẹ́ bọ̀ gbọ́n ni. o fẹ́ bọ̀ bọ́ lọ́wọ́ ayé ni o fẹ́ ṣe àbọ̀ ṣe ẹ bá wọn sọ màmá ṣe rẹ́dì. sórí sórí sórí ohun tó ń fojú mi rí ẹ wo ọ̀gá wa gbogbo nǹkan tẹ́ sọ ni mo fara mọ́ láti sanwó yẹn ṣùgbọ́n nǹkan tó ṣe kí níbẹ̀ ọmọ mi ò ya wèrè o irun mi ò dé ya wèrè níbẹ̀ ṣe wò wáyé o àìgbọ́ràn ló ń ṣe ìtúndà mi ṣe wọ́n kẹ́ bá mi kọ́ ń ṣe ẹ bá mi kọ́ kó mọṣẹ́ yìí kó dẹ̀ gbọ́ràn. tòkò gbọ́ràn. ṣùgbọ́n ti forty thousand yẹn máa fún yín kò gbọ́ràn. kò lè kúrò mi bá ti kú. ilẹ̀ pẹpẹ. àwọn sọ náà. ok. oh did you.